ètò wa ètò yín Miliki Express ètò tó Miliki ẹ̀yin dádì wa ẹ̀yin mọ́mì wa mo lérò pé ẹ ti bá mi Miliki ní ọjọ́ tòní yìí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ ọjọ́ ń lọ ẹ kò sáyè àrọ́jọ́múso lókùn ẹ ṣe mọ̀ wípé tá a bá ń gbádùn ètò tá a bá ń gbádùn ètò ó di dandan kí àsìkò náà tó ká wá máa sọ pé ó dáàbọ̀ bẹ́ẹ̀ ni o ní orí ètò Miliki Express ẹ èmi náà ni ọmọ yín Olúwatóyìn fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tó bá fẹ́ kàn sí wa fún ìpolówó ọjà bóyá ẹ ní eré kan tẹ́ fẹ́ gbé jáde ẹ̀yin olórin tẹ́ fẹ́ kí a bá yín wá ṣe ìpolówó rẹ̀ ẹ ẹ lè kàn sí mi ní orí zero eight zero three three seven five two three four zero lẹ́ẹ̀kan sí zero eight zero three three seven five two three four zero ní orí ẹ̀rọ ayélujára ńkọ́ lórí Facebook ẹ lè bá mi dọ̀rẹ́ pọ̀ lórí official Tóyìn Òkè lórí Instagram náà ńkọ́ olúwatóyìn òkínni ẹ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa náà olólùfẹ́ iṣẹ́ iléeṣẹ́ orísun tv tí ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa ní orí àwọn ẹ̀rọ ayélujára wa ẹ lórí facebook àti twitter orísun tv lórí instagram àti youtube wa ńkọ́ at orísun tv lórí website wa náà ńkọ́ www.orisun.tv ẹ wọ́n ní tójú bá yẹjú kóun máa yẹ̀hùn ẹ tá bá ti kúrò ní orí afẹ́fẹ́ ńkọ́ ẹ lè máa tẹ̀ka sí wa ẹ lè máa tẹ̀lé wa ní gbogbo àwọn handle wa tí mo ti dárúkọ yìí ẹ̀yin olólùfẹ́ wa ètò ti ń kásẹ̀ ńlẹ̀ ṣùgbọ́n ó ṣe pàtàkì kí a rántí pé ó yẹ ká máa mílíkì ní gbogbo ìgbà <laughs> mo ti ń lọ nìyẹn o ṣùgbọ́n ẹ̀yin dádì wa àti mọ́mì wa ẹ má gbàgbé láti máa ṣe kíni o láti máa mílíkì ó dàbọ̀.